ọ̀dọ̀ bàbá wa chief imam fún gbogbo ilẹ̀ yorùbá la wà lálẹ́ yìí a ṣẹ̀ṣẹ̀ kí ásámú tán ni tó pé òní ni on ten tí a sì gba àṣẹ lọ́dọ̀ bàbá wa chief imam fún gbogbo ilẹ̀ yorùbá land pé àwẹ̀ ń bẹ̀rẹ̀ ní ọ̀la so kọlọ́run kó wọlé ànábì mọ́ ọmọ kó bá wa jẹ́ kí ẹ̀mí bàbá pẹ́ tó pé bàbá láàánú ọmọ púpọ̀ àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà ni bàbá ń ṣàánú fún kọ́lọ̀ kó bá wa ṣàánú wọn pẹ́pẹ́pẹ́ kó jẹ́ àárín wọn pẹ́ àlàáfíà ẹ̀mí gígùn téèyàn máa fi ń lò gbà kọ́lọ̀ kó bá wa ṣe fún wọn so a máa wá lọ sọ́dọ̀ bàbá wọn ó ṣàdúrà fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ adúpẹ́ fọlọ́run. alihamdulilayi. ẹ òní ni Sunday on ten March two thousand and twenty-four gbogbo tí jẹ́lẹ̀ yorùbá lónìí ká kí ásámú lónìí lónìí sunday yìí ásámú wa lónìí òun ló bá a mọ̀ jù nínú ìsìlámù torí bára oṣù bíi láìmílẹ̀ sètáni rọ̀jì ìsìnláì ramarin sáárù ramadan alẹ́ sínú ọ̀zílà fi hàn lùkùrán ọ̀dàlì náà sì wà báyìí náà tí wọ́n múlẹ̀ lè ọ̀dà wálé fọ̀rọ̀kàn oṣù ramadan ti bẹ̀rẹ̀ lónìí tí a kí ásámú lónìí sunday on ní agbára ọlọ́run ní monday ọ̀la kí gbogbo ọmọ yorùbá ká bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan ní agbára ọlọ́run ọlọ́run wọlá bí ẹnu gbogbo ọmọ àgbáyé ṣe kù tí gbogbo wa kí ásámú lónìí ní tá à ń wá lérí yorùbá nation ọlọ́run jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ èyí tí wà á tọrọ àdúrà jù fún gbogbo ọmọ yorùbá ni pé gbogbo àwọn ìyàwó tó wà ní London ní Canada Brazil àlema dákòbò èèyàn tán èrò pọ̀ tán bẹ lọ́run lónìí ní tá à ń wá lérí yorùbá nation kọ́ ọlọ́run jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم mo kí gbogbo mùsùlùmí tí wọ́n bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan láti ọ̀la lọ láti agbọn ọmọlẹ́yìn Kristi ní orílẹ̀-èdè Yorùbá Yorùbá Nation Christian Association a kí gbogbo mùsùlùmí pátápátá pé a kú ìmúra àwẹ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́la Ọlọ́run yóò mọ̀ lóore fún wa ẹ bí a bá sì ti ń gbàwẹ̀ náà ẹ má jà á gbàgbé láti fi sínú àdúrà lákòókò àánú yìí kọ́lọ́run kó ṣàánú ilẹ̀ Yorùbá kó fún wa ní òmìnira kó gbà wá pátápátá lóko ẹrú Nàìjíríà kó sì sọ ilẹ̀ yorùbá di ìlú olómìnira ìyẹn ní kọ́kọ́ kí ebi tó wà níta kó kúrò kí ọlọ́run kó fàánú kó fi gba ìran yorùbá àdúrà wa ó gbà o ọlọ́run yóò tẹ́wọ́ gba oore àti àánú gbogbo tí a bá ṣe lákòókò àwẹ̀ yìí ọlọ́run fúnra rẹ̀ kò ní fi wá sílẹ̀ lẹ́ẹ̀kan sí láti yorùbá nation christian association yonka a kí gbogbo mùsùlùmí pátápátá nílẹ̀ yorùbá ibi ò ní pa wá o àní bọ́ sọ́wọ́ ajínigbé o àwọn tí wọ́n bá sì wà lẹ́nu ẹ̀ lọ́wọ́ ọlọ́run á tú wọn sílẹ̀ ẹ bá wa fi ṣàdúrà ilẹ̀ yorùbá kó di òmìnira láìpẹ́ láì jìnnà ká bọ́ kúrò lóko ẹrú nàìjíríà ẹ ṣe púpọ̀ ọlọ́run yóò tẹ́wọ́ gbọ́ọ̀rẹ́ wa a ó sì ráàánú gbà Ramadan Kareem.